orí nọ́mbà tí ẹ mọ̀ pé wá sí òní zero eight zero two four four eight one four four one zero zero two four four eight one four four one àwọn táwa ń pè láti ìlú òkèèrè níbi gbogbo lágbàáyé ẹ mọ̀ pé wá pẹ̀lú plus two three four eight zero two four four eight one four four one zero zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one àwọn yẹn ni nọ́mbà tí ẹ máa pèsè. ẹ máa láǹfààní láti béèrè ìbéèrè tí ó sì máa dá wa náà. plus two three four eight zero two four four eight one four four Now, action direction nínú ìbéèrè tó wà Wọ́n ní kí ni nàṣíhà yìí fún ọmọ èèyàn láti ṣẹ̀ṣà الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته قصيدة بشبع إن ولدت سلاي èèyàn ń bùkátà alábàárìn èèyàn ń bùkátà ẹni tó mọ̀ lọ́rẹ̀ ẹni tó sọ pé ẹni tó ṣe wípé àwọn ọ̀rọ̀ tí ó máa dùn wá òun láà máa fi lọ èyí tó dùn mọ́ wa òun láà máa bùn gbọ́ lọ́nà tó ṣe pé ńgbà bànújẹ́ yóò máa pẹ̀lú wa bànújẹ́ nígbà dùnú yóò máa pẹ̀lú wa dùnú léyìí ń bẹ nínú adùn pé èèyàn ń bẹ ní abẹ̀mí tí ò ti kù ìwọ ni kí èèyàn dá nìkan wà kó máa dá nìkan ṣe kó má lẹ́nìkan ma kó má lẹ́nìkan lori. nítorí dájú ni pé ìsẹ̀mí bá wọn gbèsè sẹ̀mí tí máa láyọ̀ ṣùgbọ́n táwa láàmú lọ́rẹ̀ nítorí pé ọ̀rẹ́ tẹ rí yẹn wọ́n máa ń kó oríṣiríṣi tó bá wà lọ́dọ̀ wọn wọ́n máa kó ra yẹn èyí tó sì pọ̀ tí máa ń tètè lapa jù lára ọ̀rẹ́ òun náà làbúrú ọ̀rẹ́ tọ́rẹ̀ bá jẹ́ aláburú tó bá jẹ́ èèyàn rádaràda èèyàn játijàti àti lapa pẹ̀lú rádaràda játijàti ra ó máa ń rọrùn ju tó bá jọ̀rẹ̀ tó dáa lọ ìdí nìyí tó fi pé ó gbìyànjú láti wá ẹni rere ẹni dáadáa láti máa bá rìn nítorí pé tó ma ń bá ẹni dáadáa rìn wọ́n máa fi dáadáa ròyìn wọn náà nítorí ọ̀rẹ́ rẹ̀ tó bá sì ẹni burúkú rìn aburú náà ni máa fi ròyìn wọn nítorí ọ̀rẹ́ rẹ̀ tó sọ pé ẹ má béèrè nípa èèyàn báwo lórí rẹ̀ ẹ tàtàrà rẹ̀ mọ́rú ẹni tó lè ṣe é ṣe kọjẹ́ torí délé anábà Muhammad sallallahu alaihi wasallam wọ́n fi àpèjúwe méjì kan lélẹ̀ fún wa kásẹ̀sà wọ́n ní àpèjúwe alábàárìn ọ̀rẹ́ rere ó dàbí ti ẹni tó gbé lọ́fíńdà dání àpèjúwe alábàárìn ọ̀rẹ́ burúkú òun náà ni àpèjúwe ẹni tó ń fi ẹwèrè ẹni tí ó gbé lọ́fíńdà lọ tó jẹ́ ní àkọ́kọ́ yẹn nínú kó bùn wa nínú lọ́fíńdà ọwọ́ rẹ̀ àbí tí ò bá ti fẹ́ bùn wa kárí gbà lọ́dọ̀ rẹ̀ lọ́fẹ̀ẹ́ ó lè ta fún wa lówó àbí kó tiẹ̀ jẹ́ pé kò tún tà náà á tàtàrà rẹ̀ gbóhùn tọ̀dà ìkíní kejì kẹta rí ntọ̀dà ni ó bùn wa àfọwọ́rà kò tẹ ẹ̀bùn wa àfọwọ́rà ṣùgbọ́n agbóhùn tọ̀dà lára rẹ̀ àmẹ́ni tí wọ́n jẹ́ pé ń fi àwèrè ẹ̀ pé òun náà nínú kó jẹ́ pé yóò fi iná wèrè yóò fi jó wa lásọ àbí kó tiẹ̀ jẹ́ pé kò fi jó wa lásọ bẹ́ẹ̀ ni kò fi jó wa lára ṣùgbọ́n àtàtàrà rẹ̀ gbóòórùn burúkú ẹnì kan oníkó lọ́dọ̀ ẹni tó gbé lọ́fíńdà dání káwọn èèyàn má máa tàtàrà pé o jókòó ti gbóòórùn lọ́fíńdà lára tiẹ̀ náà kódà kó ṣe pé kò bu ọ́n ò lè wọ̀ láàrin ìwà tiẹ̀ ìbọn náà máa kó pọ̀lọpọ̀ àwọn ọ̀wà rádaràda tó ń bẹ lọ́wọ́ rẹ lónìí ọ̀rẹ́ ló kó ràn ó kúkú ti rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹlòmíì mutí ọ̀rẹ́ ló kóra ẹlòmíì tẹ rí yàn kí èsì nínú ẹ̀sìn rẹ̀ ọ̀rẹ́ lọ sọ́dà bọ́gì bọ̀pẹ̀ gbogbo eléyìí ó máa ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé àwọn èèyàn ẹ wo ta lẹ̀ ń bá rìn eléyìí kì í ṣe pé àwọn àgbàlagbà nìkan ló bá wí o àwọn ọ̀dọ́ wa àwọn ọmọ wa kéékèèké àtàwọn àgbàlagbà gbogbo wọn ló bá wí bó ti ṣe bá wa wí lákọ bẹ́ẹ̀ ló bá wa wí lábọ̀ ẹgbọ́n rẹ̀ ló kó bóbìnrin tó fi pàdánù lé ọkàn ọ̀rẹ́ ló kó bá tó fi jẹ́ pé bàbá ni ti ń tọ́jú àwọn ọmọ dáadáa ọ̀rẹ́ lọ́rọ̀ rọ́kùrọ̀ sí lórí pẹ̀kẹ́ ni kìnìún ọmọ tígbà bíi ìgbà náà ni ó wò ó járe má yọ ọrẹ́ lẹ́nu tó bá di pé kò kéta fọmọ mọ́ ọmọ wa dọmọ kọ́mọ ó ya garawa ó ya wàhálà má lù lọ́wọ́ ẹrí ibi tó ti bẹ̀rẹ̀ bàbá ti ń mójútó ọmọ tẹ́lẹ̀ tí ò mójútó ma kí ló sì fà á tí bàbá náà fi ya tara rẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ ó máa ń lani ọ̀rẹ́ a sì máa kó bá ní ṣùgbọ́n àkóbá tọ̀rẹ́ máa ń ṣe fún ni ó máa ń pọ̀ ju lílà tó máa ń lani lọ torí èyí tó pọ̀ jù nínú àwọn tó máa mú lọ́rẹ̀ yẹn abú nù wọn torí ẹni tó ta ni kí wọ́n sà lẹ́sà láti bá sọ̀rẹ̀. Naam. Wa alaykum salaam wa rahmatullahi wa barakatuh. 08024481441. 08024481441 plus two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four nine. Maaleykum salaam wa rahmatulah wa barakatuh. Orúkọ yà ti dá sí pé o. Nàìjíríà o náà lè wá ní pé kí a máa máa lọ sẹ́yìn ìfọ̀n gbogbo ìwà wọ́n ti ṣàlàyé wọ́n ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìgbéyàwó pé àwọn láàkà ìrojú yìí tó ti yé wọn. zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. naam. Wàlékún sọ́lá àwọn aṣmọ̀tòlá wà sátò orúkọ yàtì ìjájú pẹ̀lú. Nà ìbẹ̀rẹ̀ yàn. Ẹni tí ọkọ rẹ̀ bá kú tó ní jẹ́ pé ìyàwó ti ọkọ ra wọ́n lé àti ìyàwó nítorí tó ọkọ rẹ̀ kú. Títí ọkọ rẹ̀ bá ń ta láìsí rẹ̀, ìkọ́ lẹ́tọ̀ọ́ sí ìyàwó tó lọ sí ìgbé ìgbésí tó ti ta láìsí rẹ̀ láti máa fún ọmọ ìdárò fẹ́ gbé mọ̀ alhamdulilayi ẹni tí ó ń fẹ́ obìnrin títí ìgbà tó bá ń fẹ́ obìnrin ọkọ rẹ̀ ni lópin ìgbà tó sì jẹ́ ọkọ rẹ̀ gbogbo ojúṣe Olúwa Ẹlẹ́dàá wa ṣe àlàkalẹ̀ rẹ̀ nínú Al-Qur'an tánàbí sallallahu alaihi wasallam ṣàlàyé rẹ̀ nínú súnà pé ó jẹ́ ojúṣe ìyàwó fún ọkọ iná lóbìnrin gbọ́dọ̀ máa ṣe gbogbo ojúṣe ọkọ tó Olúwa ṣàlàkalẹ̀ rẹ̀ tánàbí ṣàlàyé rẹ̀ nínú súnà wípé ọkọ gbọdọ máa ṣe fún ìyàwó lọ́kọ náà gbọdọ máa ṣe ṣùgbọ́n nígbà tí kíkọ ọlẹ̀ bá ti wáyé ìtumọ̀ kíkọ ọlẹ̀ ni pé àti obìnrin ẹ padà sípò bẹ́ẹ̀ ti ṣe jẹ́ síra yín tẹ́lẹ̀ kó tó di pẹ́ fẹ́ra yín ẹ ti dàjòjì síra yín ọmọ ọba wà láàrin yín tẹ́lẹ̀ kò bá àmọ́ sọmọ láàrin yín tẹ́lẹ̀ ní kété tí ìkọ̀sílẹ̀ tó bá ti wáyé tóbìnrin sì jókòó rídà tí rídà tán ọkùnrin ti dàjòjì gbòdògbò sí ìyàwó ìyàwó dàjòjì gbòdògbò sí ọkọ ìṣesí tí ń bẹ láàrin wọn tẹ́lẹ̀ pé ọkọ àtìyàwó ni wọn ó ti dópin láéláé kò sí nǹkan tó tún jọ mọ́ wípé òun àti obìnrin yẹn wà jọmọ wà lábẹ́ òrùlé kan náà pé àwọn sọkìnì torí pé kìí ṣe ìyàwó rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni kìí sọkọ rẹ̀ mọ́ tọkùnrin bá kú ọkọ rẹ tẹ́lẹ̀ ló kú kìí sọkọ rẹ mọ́ bàbá àwọn ọmọ tó bí ńlọ kú kìí ṣe ọkọ rẹ eléyìí tó túmọ̀ sí wípé tó bá banú jẹ́ lórí pé oní ti ń ṣaláìsì àwọn ọmọ rẹ ò dẹni tí ò ní bàbá má ò ṣàìdá àmọ́ bí kò lọ gán bẹ̀ kọ́ kí ló fẹ́ lọ gán bẹ̀ sí kí ni tiẹ̀ ti jẹ́ kìí sọkọ rẹ má àwọn àlọ́fẹ́ lọ́ máa bá wọn dárò tàwọn ọmọ rẹ ló ń wò má wò tàwọn ọmọ rẹ wò tára rẹ nítorí pàjòjì lọ jẹ́ sí ọ gbọ́dọ̀ débẹ̀ láti lọ jókòó kabẹ̀ tó bá lọ kí wọn wípé wọn kú àṣẹyìndè wọn kú aláfẹ́ra kù kò sí tó burú mbẹ kò sí kó mbẹ àmọ́ kó wa lọ jókòó mbẹ pé ọ̀ràn ti ọjọ́ kò fẹ́ lọ sopó tání kò sáyè mbẹ eléyìí báyìí ni òfin Allah irú ìṣesí kan tó wà tuntun máa ń wáyé látọ̀dọ̀ àwọn obìnrin tí wọ́n ti kọ́ ọ́lẹ̀ tí wọ́n kì í ṣèyàwó ọkùnrin má kó tó di pọ́kùnrin tún kú òun náà ni pé ká pé ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ kùnrin tàbọ̀ kan nínú àwọn ọmọ rẹ̀ lóbìnrin eléyìí tó ti bí ṣáájú sọ́dọ̀ ọkọ rẹ̀ àkọ́kọ́ wọ́n fẹ́ fẹ́yàwó àbọ̀ fẹ́ lọ́lé ọkọ irú obìnrin yìí wọ́n wá lè digbá dàgbà kó ti dé sílé ọkọ àkọ́kọ́ kó wá dúró níbẹ̀ fún bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì lórúkọ pé àwọn wá sinmi lọ́lé ọkọ àwọn wá fẹ́yàwó fọ́mọ yọ wàá máa sunlé rẹ̀ kí ló fẹ́ sunlé rẹ̀ sí òun yìí sọkọ rẹ̀ mọ́ ṣé mo pé gbogbo aburú lè ṣẹlẹ̀ kọ́dà tún gbọ́ nípa pé irú àwọn obìnrin báwọn zina tún máa ń wáyé láàrin wọn àtọkọ tẹ́lẹ̀ torí pé ó sọ pé ah ibi tó bá sùn lòun sùn o nítorí pé àwọn ti túká tipẹ́ òun sì tún fẹ́ òun tún fẹ́ rí ọ lẹ́ẹ̀kan sí i àwùjọ bìlà ìbàjẹ́ eléyìí tó fi ẹ̀sìn wa tí ò fara mọ́ ẹni tó bá ti kọ̀ ọ́ lẹ̀ èé ṣe ìyàwó rẹ̀ ma ẹni tí wọn náà bá ti bọ́ dànù èé ṣe ìyàwó rẹ̀ ma gbogbo òṣèṣì tí máa bẹ láàrin ọkọ àti ìyàwó ti dè wọ láàrin ìwà àtòhún ẹlẹ́ ìjẹ́bù sójà. zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one naam. Wàlékún sálàmù rahmatullahi wa barakatuh. Orúkọ yà ti tẹ́tí pẹ̀lú. Nà ìbéèrè yàn. ẹ̀dá kò ní bẹ́ẹ̀ sọ ibi àwọn ṣọ́ọ̀ tí tí ìjọba máa ń fẹ́ òun ní ìṣòro tí ó ti fẹ́. Tí wọ́n ti dé ìyàwó ìyàwó àmọ́ ẹgbẹ́ ìyẹn sí alhamdulilayi nǹkan tí islam sọ náà ni pé njẹ́ tó bá ti fẹ́yàwó tí ìwọ náà bá sì ti lọ́kọ ó ti dẹ̀tọ́ ara yín nínú kókó nǹkan tẹ́ ẹ ti torí rẹ̀ fẹ́ra yín òun náà ni kí ìwọ kó sánà àti jẹ́ kí ìyàwó rẹ̀ ó lè pa ara mọ́ kó náà sì ràn ọ́ lọ́wọ́ kí wọn náà lè pàbẹ ma tí òfin ní jẹ́ pé ọ̀kan nínú ẹ̀yin méjèèjì láti wọn á bá ibẹ̀ lọ ṣe zìnà ètò túmọ̀ sí wípé tí wọ́n bá bùkátà ìyàwó rẹ láti rí i fún ìbálòpọ̀ kò gbọ́dọ̀ gbégi dínà rẹ̀ tó náà bá sì bùkátà rẹ fún ìbálòpọ̀ ìwọ náà gbọ́dọ̀ kọ́ ti kún sí i àmọ́ pé iye ìgbà mélòó lẹ́ẹ̀ máa ríra yín kò sí tọ́kẹ̀sìn pẹ̀lú lẹ́yìn nítorí pé alára òun náà ni ọmọ ń tara òun béèrè fún nigbati tí ìwọ ipe jẹ́ pé ìwọ ń bùkátà láti rí ìyàwó rẹ ní gbogbo ìṣẹ́jú ìṣẹ́jú ìyàwó rẹ òun lè jẹ́ bí ẹni tó lù á wípé n tó wo òun òun náà ní kíkọ́ kó wọn máa rí òun lẹ́ẹ̀mejì péré lọ́sẹ̀ ó sì lè jẹ́ pé ìwọ ló wù ọ́ pé kó máa rí ìyàwó rẹ lẹ́ẹ̀mejì péré lọ́sẹ̀ nígbà tó sì ara yín yín yé lọ́nà tó ṣe pé ọ wà nípò pọ́nlé ń gbọ́ bùkátà ìyàwó rẹ̀ láì jẹ́ pọ́ má ṣe jù dání òun náà wà nípò pé ń gbọ́ bùkátà rẹ̀ láì jẹ́ pọ́ mú ìpọ́njú dání lópin ìgbà tó bá ti lè jọ ṣe báwọn ó rí i pé ìgbépọ̀ yín yọ̀ lálàáfíà eléyìí oṣù bùkátà kẹ́ yín síta torí pé oníkálukú náà ló ní tiẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ táwọn náà ń jọ rán zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one na aṣèlú ayékùn wọ́n ní onírìnàjò ṣé ìdẹ̀kùn ti ń bẹ fún ẹni tó rìnrìn àjò pẹ̀lú ohun tó fi rìnrìn àjò tó yọ pé nǹkan yẹn ó rọrùn ohun tó yàn míì tuntun fi débi tí wọ́n lọ ó rọrùn ṣé irú ìdẹ̀kùn ti ń bẹ fún àwọn tí wọ́n bá dojú kọ ìṣòro ṣé náà ní bẹ fún rẹ ìbẹ́ẹ̀tì. alhamdulilayi lópin ìgbà tí èèyàn máa ti jẹ ẹni tó àpè lónìí àjò nítorí pé ibi tí wọ́n fẹ́ tàti ibi tó ti fẹ́ kúrò lọ ó tó ìrìn tá a lè pè ní ìrìn àjò onírìn àjò náà ni ìsìláàmù kò wo ẹni tẹ́ ẹ lò láti fi rin ìrìn yàn wípé ní tí èèyàn ò lè màlá pẹ̀lú rẹ̀ pọ̀ rìnrìn àjò ni àbí nǹkan tó ṣe pé èèyàn gbà pẹ̀lú rẹ̀ pọ̀ rìnrìn àjò ni ìyọ̀wò lè jẹ́ kó bá jẹ́ bàálù ohun yòówù ó lè jẹ́ kò bá àjọkọ̀ ọkọ̀ tí wọ́n ṣe tó ní àjọ bàálù kò bá àti ẹ̀jọ́kọ̀ ju omi gbogbo nǹkan tẹ́ bá lò láti rìnrìn àjò òun náà ní Islam gbà yín láàyè pé gbogbo ìdẹ̀kùn tá a ní bẹ fún rìnrìn àjò bíi pé yóò máa ṣe sọ̀láàtù rákà mẹ́rin rákà méjì àti bíi pé yóò máa pa sọ̀láàtù zuhur àti asri pọ̀ yóò máa pa magrib àti ìṣáì pọ̀ gbogbo eléyìí náà làwọn náà máa jàǹfààní rẹ̀ ó tún lè má ṣe sùyàmù Ramadan nígbà tó pé ní àjò rẹ̀ bọ́ sínú Ramadan gbogbo ẹ̀ náà ló náà máa jàǹfààní lẹ́yìn ìjẹ́bù sójà. zero eight zero two four four eight one four four one naam. zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one naam. Wàlékún sọ́lá àwọn aṣmọ̀tòlá àwọn àkàtò. Ó kàn láti tẹ́ síntò. Nà ìbẹ̀rẹ̀ yàn. Obìnrin tí ó ń sọ nígbà tí ó wà sí ọkọ̀ ẹ̀ nígbà tó ń bínú ọkọ̀ ẹ̀ tó sọ wípé àti dájọ́dọ́ kò má fi ìpínlẹ̀ òun kó dà mọ̀ pé ìyá òun Lọ́kùnrin ló sọ rẹ̀. Ọmọ tí ó ṣàárẹ̀ jáde ọmọ bíbí ní ẹlẹ́rìndínlógún ó ṣàárẹ̀ lọ́gbà tí ó ṣàárẹ̀ lọ́wọ́ a àwọn ẹni tí gbé lọ sí ọ̀dà wọn lórí òkè. Aláàfáà kan làkàlà pé ọmọ náà jáde ó kú àwọn òbí ẹ̀dá ìṣọ̀ ọwọ́ sọ pé mùsùlùmí ni àwọn òbí àwọn dà padà lọ́dọ̀ fún àwọn òbí lẹ́yìn ní àdúgbò tí wọ́n ti lọ sí ní sí ẹlẹ́gbẹ́rẹ́ àwọn òbí. ṣé ṣé ọba mọ̀ pé ọmọ ẹ̀rọ ti gbé lọ sí ìbọ̀sẹ̀ tí wọ́n lọ sọ fún inú ìwádìí àdúgbò bẹ́ẹ̀ pé pé wọ́n ti ní ọmọ ìyá ìbọ̀rí. ṣé wọ́n sọ pé wọ́n sọ pé kọ́ lọ wú òfin àgbẹ̀ wọ́n sọ Alhamdulillah. obìnrin tí ń bínú nígbà tó wọn àtọkọ rẹ̀ nígbó ló wọn sọ tó fi wá sọ wípé ńjọ́ tí òun bá tún lè fi ara òun sílẹ̀ fún ọkọ súnmọ́ kọkọ ọmọ pé ìyá òun lọkọ ń súnmọ́ àbí ọkọ lọkọ ń súnmọ́ eléyìí ìsọkúsọ lásán tó sọ sápò ara rẹ̀ ni kò lápa kankan lábẹ́ òfin ṣẹ̀ríà eléyìí tó lápa oníkọkùnrin kóun fẹnu ara tiẹ̀ sọ pé tóun bá ti súnmọ́ ìyàwó àjẹ́ pé ìyàwó ló ń súnmọ́ eléyìí ni wọ́n ń pè ní ọ̀vẹ́hàr wọn lè tó fi tọrọ mọ pé òun ní láǹfààní àti padà máa báyàwó rẹ lò má ó dìgbà tó bá bọ́kùn lọ́rùn ẹrú àbí tó bá ní ẹrú tó lè bọ́kùn lọ́rùn rẹ àjẹ́ pé wàá ṣoṣo yá mọ̀sùn méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé tó bá lè ṣe lọ́wọ́ kan fún ọgọ́ta aláìní lóúnjẹ akramakumullah tí mo bá ń gbìyàn èèyàn gbọ́dọ̀ máa sọ ọ̀rọ̀ sọ nínú àdìtà nàbọ̀ Muhammad sallallahu alaihi wa tó wa pé tí mo bá ń gbé ọ tí mo bá ń gbé ọ má nítorí pé ìbínú kì í ká dùn nígbà tí inú bá ń tó jáde èèyàn tá a bá padà bún ìgbà tí ìbínú bá mi bó la sì lè fi lé ọ lórí ahọ́n ní tó wí la gbọ́ torí di eléyìí ọ̀rọ̀ tóbìnrin yẹn sọ ìsọkúsọ lásán ni eléyìí tó ṣe pé kọ̀ lápá kankan lábẹ́ òfin ṣẹ̀ríyà tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. wọ́n á ní tí ọmọ bá jẹ́ ọmọ ọdún mẹ́rìndínlógún ò rí pé ibi táwọn gbé lọ. nítorí di eléyìí báyìí kí lè má mú kó ṣe sọ láti ṣe là lè má mú tó bá dánrú ẹ̀ ó túmọ̀ sí pé ọ̀dàn kankan mà nípa ìsìláàmù nítorí pé lèmáàmù náà wà ńlẹ̀ tẹ́lẹ̀ ìgbà tó máa náà ń sá rẹ̀ kí ló dé tẹ̀ gbé lọ bá lèmáàmù kì í ṣe lèmáàmù babaláwo là ń sọ àyàntúndínlẹ́ wá pé àwọn lèmáàmù pẹ̀lú kó tó máa sáwó àjẹbẹ̀ kí ló fẹ́ gbé ọlọ mọ́ṣáláṣí máa ti sọ dàrán àkàràmùkùmùwà ìmáàmù ó gbé lọ kí màmú wa ṣe rúkúyà kó ṣe sọmọ kí màmú kó ṣàdúà kó ṣe sọmọ bọ́lá bá ní ẹ mamu lè má mú ilẹ̀ tẹ̀ lórí mọ́lẹ̀ tẹ̀ mú mọ́lẹ̀ tẹ̀ lójú mọ́lẹ̀ ẹ tún fọwọ́ ọlá gbá létí dàsán ẹ wá gbé lọ bá àwọn tí èsì mùsùlùmí nítorí pé bẹ́ẹ̀ ni ìwòsàn wà bí tọmọ yìí wá kú ẹ wá ṣẹ̀ṣẹ̀ rántí mọ́ṣáláṣí ààrẹ gbádùn ẹ mọ ní tẹ̀sí ẹnìkan gbọ́dọ̀ ṣe sọ láti sílá o torí pé ẹ̀yin fúnra ara yín náà lẹ mọ ọmọ yín kúrò nínú Islam ẹ wá ní kí ọmọ yìí báyìí kan tó máa ṣe sọ láti sílá oníbèrè ní ọmọ yìí ti pọ́ ọmọ ọdún mẹ́rìndínlógún ó nítumọ̀ torí lábẹ́ òfin ìṣẹ̀rí yàrá téèyàn bá ti pọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ti bàlágà ètò túmọ̀ sí pé ọmọ náà wà ń pò tó lè kọ̀ tó bá rí i pé wọ́n gbé òun lọ síbi tí kì í ṣe tàwọn mùsùlùmí ó lè kọ̀ kápẹ́kọ̀ mọ̀tán fi gbé débẹ̀ ó wá ráwọn ẹ̀ńtá gbé òun lọ bá pé wọ́n ṣe mùsùlùmí ó lè kọ̀ ó lè má lẹ́nu àti sọ̀rọ̀ àmọ́ lè mérí ó lè pò wọ́n fẹ́ tí ó fi jẹ́ pé wọn bá tọmọ ọlọ́mọ jẹ́ ní ìgbà tí ń kù sẹ́jú àyà tí ó fi kú láyé náà wọ́n á ní káwọn bá sọ fún lè máa mú kí wọ́n mà ti gbé lọ bí báyìí sáwọn ẹ̀ṣẹ̀ rárá ẹ̀ṣẹ̀ ẹ tún ní sọ ní ẹ ní sọ ní gbòǹkẹlẹ ẹ sọ jáde gbangba wálíà ẹ sọ pé ọmọ yìí wọ́n ti gbé lọ bí báyìí lẹ́yìn bá wá rí i pé ẹ̀yin ṣe tán láti dáràn ẹ ṣe sọ láti sílá wọ́n á ní tí wọ́n lè lọ wó òkú rẹ̀ kúrò lórí tí àwọn mùsùlùmí ẹni tó bá ti kú tí mùsùlùmí wọn ò gbọ́dọ̀ sin sórí tí àwọn mùsùlùmí.

ìgbòho ṣe mọ̀ nípa ìsìn dáadáa fẹ́ tí wọ́n ṣàlàyé sí. Aráàlú kàkà sí ìyẹn ní láti ní ọdún mẹ́fà sí ti bá wọnú owó, kìí sọdún tí zakati wọnú rẹ̀ gangan ló Ọdún tó tẹ̀lé lọ́bẹ̀rẹ̀ sí ni yọ. Ìyẹn ni pé o mọ̀ pé o ti ní owó tó ká zakati yìí àwa mọ̀ àmọ́ àkọ́dé tìtòwò rẹ̀ pé iye òṣùwọ̀n owó téèyàn ní téèyàn fi yọ zakat àwa fi sun ọdún tí ń bọ̀ gbàtọ́ tọdún tí ń bọ̀ dé irú déètì náà nínú kàlẹ́ndà Islam àtúwádìí owó tó ní arí pé yes alhamdulillah owó rẹ̀ náà tún wà lórí pé ó tún ká zakat ọdún tó tẹ̀lé ń lọ bẹ̀rẹ̀ sí ní yọ zakat gẹ́gẹ́ bẹ́yìn ti ṣe ṣèbéèrè ní ìfẹ́ ní láti dùn ta ìlà arákùnrin yìí ti jẹ́ pé ẹ ti rí kó ti ní owó téèyàn fi yọ zakat títí di sin kò yọ zakat rí a jẹ́ pé zakat ọdún méjì níbẹ̀ lọ́rùn rẹ̀ ó sì gbọ́dọ̀ yọ tó bá ọdún náà gbọ́dọ̀ yọ bó ọdún yọ yọ ogójì ọdún yọ yọ eléyìí òfin Allah ni ajẹbẹ yọ gbà yọ gbà tó bá di lọ́la gbẹndẹl kìyàm náà. zero eight zero two four four eight one four four one two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one two three four eight zero two four four eight one four four one. Nam asàlàyé kù. Wọ́n yẹ dákun àwọn ọ̀nà wo ni à ń tọ̀ tí ó lè ṣe ìrànlọ́wọ́ fún mi Alhamdulillah. ọ̀nà tá a gbọ́dọ̀ máa tọ̀ ní gbogbo àsìkò tí fìtínà bá pọ̀ bákan náà dàrúdà pọ̀ pọ̀ ọ̀nà tá a máa tọ̀ ọ̀nà ní ní gbogbo ìgbà ká máa tẹ̀lé ti Allah ká máa tẹ̀lé ti Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa jẹ́ ẹni tó ṣe pé a dúró ti àwọn olùmọ̀ nípa ẹ̀sìn lódodo ni ká dúró déédéé nígbà táwọn èèyàn ni kájẹ́ ni tó máa ṣe dáadáa lásìkò táwọn èèyàn jìnnà ṣe dáadáa àwọn ẹni tí kọ́ ni ká jìnnà ṣàìdá àti ìbàjẹ́ nígbà táwọn gbé ẹ̀wù ìbàjẹ́ àtàìdá wọ̀ láti jẹ́ ẹni tó ṣe pé á jìnnà tẹ́fẹ́tẹ́fẹ́ sí àti kópa nínú fìtínà àti ìdàrúdàpọ̀ tó wà nítorí pé tí ìwọ ọba ti ṣọ́ra fáburú aburú ọ̀padà gbẹ́wùwọ̀ ọlọ́run àti wàá bọ yóò ṣòro ká sì jẹ́ ẹni tó ṣe wípé ní gbogbo ìgbà tí àwọn èèyàn tí wọ́n ń ṣàbúrú tí wọ́n ń ṣàìdá abdulmapa ń wá mà nípa ẹ̀sìn àwọn èèyàn máa pẹ́ ah ṣé ìmọ̀ nípa ẹ̀sìn lọ́rọ́ wá kàn ní ìsìn àká máa wá mà nípa ẹ̀sìn gbà àwọn olùmọ̀ sọ pé yóò kọjú náà wá láti jẹ́ni tí ó lọ kópa nínú aburú ìmọ̀ nípa ẹ̀sìn bákan náà kájẹ́ni tí ń tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ lásìkò ìgbà tí fìtínà ń ṣẹlẹ̀ nítorí pé ẹ̀ṣẹ̀ náà lọ́pọ̀ tí gbogbo àwọn fìtínà fi pọ̀ tó fi jẹ́ pé ìdàrúdàpọ̀ ọ̀pọ̀ ìṣojú ọ̀pọ̀ ká máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ wọ́n sì jẹ́ ẹni tó ṣe pé a máa lo àǹfààní gbogbo tá a bá ti rí láti pàkíyèsí àwọn ẹni tó ń kópa nínú fìtínà nínú àwọn ẹni tó ń kópa nínú ọ̀ràn eléyìí ń ṣẹlẹ̀ nínú àwọn tó ń kópa nínú ká máa sọ àwọn èèyàn lójú láti pè wọ́n padà sójú ọ̀nà nítorí kò sí nítorí ẹlẹ́dàá wa tí ò lè ṣe púpọ̀ nínú àwọn ẹni tó ń kópa nínú àtìtàn ìṣojúká náà lẹ́rìí pé lásìkò fìtínà gangan ẹlòmíín ronú pìwàdà ó ń kúrò láàrin àwọn ẹni tí wọ́n jọ ń ṣe fìtínà tá ń dá fìtínà lẹ́hìn òun náà ń darapọ̀ mọ́ àwọn ẹni tó dúró dọ́gba nítorí pé ọ̀rọ̀ tẹ́ bá sọ olúwa ní lápá lára rẹ̀ káwọn bá wá kọ̀ láti bá sọ nítorí dájú òun náà nípa burú àti bàjẹ́ ìdí rẹ̀ ni gbogbo tí wọ́n bá ń tàtàrà fìtínà rí gbogbo tí wọ́n bá ń tàtàrà ìwà bàjẹ́ eléyìí tí gbogbo wọn tẹ̀ bàtì rí ká gbà pé irọ́ àti òfo àti asán lásán ni torí ẹ̀ kò ní jọ wá lójú dípò páwa náà lọ darapọ̀ mọ́ wọn. tí fìtínà bá sì ń ṣẹlẹ̀ anábì sallallahu alaihi wasallam ó ní gbogbo yẹn jókòó ẹgbàdí ẹgbàlẹ́ yín jókòó ẹgbàlẹ́ yín jókòó ẹni tó ti jáde kó padà sílé. Si ẹni tí ń sáré lọ kó sọ dé rìn ẹni tí ń rìn lọ kó sọ di ìdúró ẹni tó wà ní ìdúró kó jókòó ẹ ò gbọ́dọ̀ nàgà nítorí pé tẹ́ bá ti dúró fìtínà nàgà mú yín ṣẹlẹ̀ yìí jẹ́ bó ti ṣe jẹ́. Zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. نعم. وعليكم السلام ورحمة الله وبركاته. ربما تنتظر. àbí owó ti dé sí owó ti dìlà. Tí wọ́n dé sí ìwà àwọn ìpa mọ́tò lọ tàbí ìwà kọjá, èèyàn wá fojú akọ́kọ́tò ìdè àkókò ìlú àdìsí àdúrà tí wọ́n fi àkókò ẹ̀sìn àpárá báyìí. Bí ìdílé tàbí ẹgbẹ́ pé ìrìnàjò àti àpàdà kékeré ẹ̀sìn lọ́sùn. Alhamdulillah gbèsè mi ni mo sọ nínú nǹkan tó wà nínú ẹ̀kọ́ tánàbì sallallahu alaihi wasallam tó fi kọ́ wa ni torí ẹ̀ tí èèyàn máa wà nípò tó yẹ pé èèyàn ti lè yíjú sí agbọn abòmíì láti tutọ́ téèyàn ò sì rí i pé téèyàn bá fi rìn síwájú díẹ̀ èèyàn ti yí mọ́tò rẹ̀ sí apá ibi tó ti lè tutọ́ kò sí kòtò burú ẹ̀ tutọ́ sínú èkísàléwọ́ eléyìí tó bá wà lọ́wọ́ yín ẹ gbé ẹnu sí agbọn apá òsì ẹ sì tutọ́ sí inú ìkísàléwọ́ tó wà lọ́dọ̀ yín bàbá bọ́ lọ́wọ́ pé àtutọ́ sí apá ọ̀tún جزاكم الله خيرا واحسن الله اليكم zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one àwọn yẹn ni nọ́mbà tí a máa pè láti béèrè àwọn nǹkan tí ò bá yé wa nípa àlámọ̀dé ẹ̀sìn wa alẹ́ islam zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. Yàm Aṣèlú Ayọ̀kú ní bẹ́ẹ̀rẹ̀ tó tún wà bí. Wọ́n ní ẹ̀dá kún bọ́ọ̀ ni Mùsùlùmí ṣe lè máa ṣe pẹ̀lú ìdẹ̀ra Allah tí Allah tó ṣe fún. Kó máa ń jẹ́ kí ìdẹ̀ra kó pẹ́ lọ́wọ́ yẹn kó sì máa jẹ́ ẹni tó máa lé. Náà máa dúpẹ́. Orúkọ Olúwa lẹ́dàá sọ pé wọ́n ti ta'adhana rabbukum la in shakartum la azidannakum. ولئن كفرتم إن عذابي لشديد èèyàn máa dúpẹ́ lórí gbogbo ìdẹ̀ra tó lọ́wọ́ ṣe fún yàn eléyìí ni máa ń jẹ́ kí ètò tó wà lọ́wọ́ èèyàn kó má bọ̀ yìí sì máa jẹ́ kí ọ̀tún ọ̀tún kó ìtẹ̀yàn tì ní. láti ṣe máa dúpẹ́ oríṣi ọ̀nà mẹ́ta ni alákọ̀ọ́kọ́ àfọkàn dúpẹ́ ẹlẹ́ẹ̀kejì dúpẹ́ ẹlẹ́ẹ̀kẹta fi gbogbo oríkèé wa dúpẹ́ báwo láti ṣe máa fọkàn wa dúpẹ́ ìpè wọ́n máa kó gbogbo ìdẹ̀ra yòówù tí bá ń bẹ pẹ̀lú yín ọ̀dọ̀ ọlọ́run ló ti wá o kò tọ̀dọ̀ ẹlòmíì wá a máa mà bá ń lọ́jọ́ kọjọ́ nínú ọkàn wa wípé ẹnìkan ẹ̀dá kan nǹkan kan kọ́ ló ṣe sábàbí tí mo fi ní àwọn ìdẹ̀ra yìí tí kì í bá ṣe Allah ẹlẹ́kejì a máa dúpẹ́ lórí ahọ́n wa a máa ṣe alhamdulillah wa shukuru lah gbogbo ẹ̀yìn tí ọlọ́hùn ní gbogbo ọpẹ́ tí ẹnìkan ní ṣe nítorí pé ẹ mọ̀ yín pé ìdẹ̀ra tó lu ẹlẹ́dàá wa tó ṣe fún wa yẹn òun ló wù ló ṣe fún wa tẹ́yìn bá wa ń dúpẹ́ tẹ́ rọ́pẹ́ tẹ́ dùn tó tún jẹ́ pé lóore fún yín lọ́dọ̀ Allah ju gbogbo ohun tó ṣe fún yín lọ bẹ́ẹ̀ làdíkà nàbì sallallahu alaihi wasallam sọ wọ́n ní tí Allah bá fún yàn ní gbogbo ilé ayé yìí àti gbogbo tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làkàánà alhamdulilayi khayran la téèyàn bá sọ alhamdulilayi pẹ̀lú gbogbo rẹ̀ alhamdulilayi yóò máa já sí pòun ló lóore ju gbogbo ń tà tún ṣe fún yín lọ. ẹlẹ́kẹta ẹni tó lúwa sóore fún tí ó sì fẹ́ kó oore nǹkan bọ́mọ̀ lọ́wọ́ tó sì wù kí ọ̀tún oore kó tún kún yóò máa fi gbogbo oríkèé rẹ̀ ṣẹ̀sìn fún Allah ẹ̀sìn òdodo al kì í ṣe pé olúwa sóore fún ọ àná lọ́wọ́ ya kèfèrí wọ́n á lòun ṣe islam mọ́ torí pé tẹ́lẹ̀ náà wọ́n ṣe islam fún ọ lè lówó ni òun sì ti lówó kí ni tó tún fẹ́ máa ṣe islam sí òkú palẹ̀mọ́ ọgbà bẹ́ẹ̀ náà ni ẹni tó ló wá sóore fún kàkà kọ́ máa dúpẹ́ fún Allah kọjá pẹ́sìn rẹ kọ̀tẹ̀tì òun ṣe ẹ̀sìn bó ti ṣe tá àti bó ti ṣe yẹ ọ̀tún lọ jókòó gbọ́ àlékún mà nípa bó tún ṣe máa ṣe ẹ̀sìn yìí bó ti ṣe dá sí ó gbogbo eléyìí ó wá jẹ́ pé wọ́n á lọ pe lérè ẹni kí wọ́n máa tẹ kọ̀ǹgọ́ má lò hmm. wọ́n lòlò fún ọkọ̀ tàdírékè kó fi gbólúwa ga kó yin olúwa kó dúpẹ́ fọlúwa lórí ní tó ṣe fún ọdá pọ̀ ọ̀gbádùn ọ̀gbádùn olúwa sórí fún ọ̀n dẹ́sẹ̀ ọ̀wá ló ń dúpẹ́ fún ọ̀wá. báyìí ni ìyá ńlá wa Aisha radiyallahu anha lórí Aisha pé Aisha máa ó rà nàbẹ̀ sallallahu alaihi wasallam pé gbogbo òru ànábì máa ń dìde ṣe sọ̀lá. tó bá wá dìde ń máa pẹ́ nídúró tí ó kà kí ó kà kí ó kà kí ó kó tó rùkọ́ Aisha sọ pé ṣé bólú àti ṣàforíjì fún ànábì ètò síwájú àti ètò gbẹ̀yìn gbogbo àwọn ese rẹ, kí wàá nìtumọ̀ wàhálà ó yẹ kẹ́ ẹ̀ sinmi ànábì sallallahu alaihi wasallam ní àfàlẹ́ àkóhùnà abdan shakura pẹ̀lú gbogbo ore tí wọn náà tọ́ka sí isi ọ̀yẹ́ kí n jẹ́rú tí ó ìdúpẹ́ fún Allah fẹ́ni tó bá ṣoore fún ni kọ́pọ̀ ní ìmájọ́sìn kó kọ́ má fi islam hápárá nítorí pọ́ba àti dáa fún un. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one. naam waaleykum salaam wa rahmatullahi wa barakatuh orúkọ yẹn àti ìdájú tó. orúkọ nàìjíríà yìí o. ẹ obìnrin kan wà ó fi ọkùnrin mẹ́rin ṣọ́ amẹ́rin tó lè sọ wọn nílé pé àgbélé tí àwọn tó wọ́n láàrin nìkan ló sọ wọn obìnrin wa ní ìdojúkọ ní àárín kọjá ó ṣàlọ sí ilẹ̀ tó ti tẹ̀ ẹ̀sìn kíkẹ́ ẹ ló wá sí ìdìbò tó fi wá kú àwọn ẹgbẹ́ wa ń láwọn ṣẹ́kọ̀ọ́ yọ pé ní gọ́mọ́tẹ̀sì rẹ̀ bọ̀ ṣùgbọ́n ọ̀tá àwọn ẹ̀lẹ́ mi àwọn ìwà fẹ́ ti ta ọkọ̀ ṣe ọlọ́run tí ó sáfẹ́ ẹ̀sẹ̀ fún di ẹ̀sìn ìyá yẹn wá kú ṣó àwọn kíkẹ́ yẹn wà síbi òkú mi ọ kódà àwọn tó sì sin nílànà mùsùlùmí wọ́n ṣẹ̀ wọ́n ṣẹ̀ àfikún tọrọ àforíjì títí dọjọ́ kú wọn nítorí pé olúwa ẹlẹ́dàá sọ pé ma kana lin-nabiyyi wal-ladhina amanu an yastaghfiru lil-mushrikin walau kanu uli qurba min ba'di ma tabayyana lahum annahum ashabul jahim olúwa ní kò tọ́ sí ànábì sallallahu alaihi wa sallam. bẹ́ẹ̀ ni kò tọ́ sáwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn ànábì anabi láti máa tọrọ àforíjì fáwọn ọ̀ṣẹbọ kódà kó ṣe fáwọn ọ̀ṣẹbọ ń jẹ́ mọ̀lẹ́bí wọn mátímátí lẹ́yìn tó ti hàn sí ipò màá náà ni wọn. nítorí délé yìí ìyá tí bàbá ìjádàn ò lọ́ba bàbá àmọ́jádàn ò lọ́ba tó fi lọ́ọ́ di kèfèrí ó ti di gbogbo àsọdùn ní bàdánwò bá àwọn á pé orí orí orí bíbẹ́ lògùn orí fífọ́ lè ti ìrọ̀jọ́ bá sì ti bẹ́rì rẹ̀ dànù ṣé orí fọ́yìn so ó fi ọ́lẹ̀ ni àbí wọ́n fàyè lẹ̀ à ń torí pé eléyìí báyìí àwọn ọmọ abẹ́nikẹ́ni tí wọ́n lọ sí nílànà mùsùlùmí wọ́n dáràn so wọ́n máa tọrọ àforíjì wọ́n yìí sin kẹfẹ́rí nílànà mùsùlùmí wọn sì gbọ́dọ̀ sin mùsùlùmí lánàá kẹfẹ́rí àbòsí ńlá ni èèyàn títí tó fi kúrò láyé kò Islam bó lẹ́sìn wá sọ di mùsùlùmí lẹ́yìn òun sọ pé islam ò pé òun bá sọ̀rọ̀ títí títí ó ní òun ní í ṣe kò pé òun bóyá lẹ́yìn ṣe wá rò pé yóò pé lẹ́yìn ikú kódà kó ṣe pélé kí ó tó fa àwọn ọmọ sí fìlà lásán wọn máa dé wọn ìwé láwàní kó ṣe pélé kí ó tó fa àwọn ọmọ sí wọn ti ẹdẹ fìlà ọ̀tọ̀ sẹ́nikẹ́ni kó máa sin kẹfẹ́rí ńlànà mùsùlùmí àrò odó náà nípa ẹ̀sìn lẹ́yìn ìjẹ́ bó ti ṣe jẹ́ nínú ìbéèrè kan fún oúnjẹ ó ní ìjẹ́ ṣé ó lẹ́tọ̀ọ́ fún bàbá tó ti jẹ́ fún òsín tòsí láti mójútó bí ọmọ òun bí ó ṣe lọ́kọ àwọn ti sọ fún ọmọ yín pé gbogbo ẹni tó bá ti mú wá àwọn fọwọ́ sí i pé ṣé wọ́n lè sọ fún àbúrò wọn àbẹ́gbọ́n wọn ní ọkùnrin pé tó dúró nípò àwọn. Tani. Bàbá ìyàwó bàbá obìnrin yẹn. Ọlọ́run tó bá jẹ́ bàbá tó bímọ ọ̀bá tí ń tòsí àbótiẹ̀ wá ń tòsí ẹ̀tọ́ rẹ̀ tó tó tó ní láti fọmọ lọ́kọ ó lè bọ́ sẹ́lòmíì lọ́rùn pé òun yọ̀ǹda fún ọkọ bóun fọmọ lọ́kọ ẹni tí ó sì yọ̀ǹda fún un ó lè jẹ́ àgbàlagbà ó sì lè jẹ́ ẹni tó ṣe kó kéré sàgbàlagbà tí ń bẹ bí ká pé bàbá àwọn lábúrò àbúrò rẹ̀ ń bẹ bí ká pé bàbá lẹ́gbọ̀n ẹ̀gbọ́n wọn ń bẹ àwọn wá ń sọ pé ìwọ ọmọ àwọn tó jákọ̀bí iná ni kí o fi àwọn àbúrò rẹ lọ́kọ. sọ àwọn bàbá tí wọ́n jẹ́ àbúrò bàbá náà táwọn gbọ́ ẹ̀ gbọ́dọ̀ fi ṣèbínú nítorí pé wọ́n rí yín lẹ̀ kí wọ́n tó sọ pé àkọ́bí àwọn ni kò máa ṣe bẹ́ẹ̀. lẹ́yìn náà wọ́n kó wàhálà wọ́n kó kó lọ́rùn tìyìn kò sì túmọ̀ sí kẹ́ wọn níjọ́ tán bá ń fi wọn lọ́kọ nítorí pé ọmọ ẹ̀gbọ́n yín ọmọ yín náà ni ìtẹ́gbọ̀n yín bá sì ṣe ẹ̀yin náà lè ṣe ọjà bó ṣe jọ. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. nam asin laayeti wọn ní ẹni tó jẹ́ pé táwọn bá ti ń bá sọ̀rọ̀ ní gbogbo ìgbà wípé pẹ̀lú ohun tí ń ṣe tí ò dá lẹ́sẹ̀ wípé sọ pé òun gbà àmọ́ tó bá di àkókò báyìí báyìí àbújá mi yóò ní ìgbà tó ń bá ti àjèjì wọn pa sí èyí ni bóòlù àwọn tó ṣe lè bá irúfẹ́ ẹni bẹ́ẹ̀ sọ. ẹ máa bá sọ gbogbo ìgbà náà ni nítorí pé ìjọ kú kò sí lọ́wọ́ ẹnìkan <clears throat> kò sẹ́ni tó mọ̀gbà tó ń kó láyé ó dìgbà tó bá lọ ṣáàjì tó bá dé sóòrò àjì lọ láyé rẹ̀ sóòrò owó rẹ̀ tẹ́lẹ̀jọ́ tó sì rí tẹ́lẹ̀jọ́ ó lè lọ tó bá lọ sọ padà gbogbo eléyìí nǹkan tó pamọ́ ni olúwa nìkan lọ́mọ oníkálukú wa tó bá lẹ́ni pàkíyèsí rẹ̀ kó dúpẹ́ fún Allah inú pé dúpẹ́ fún Allah ni pé ń tán bá ọsọ kó fi ṣèwà o má tan ara rẹ̀ dànù nítorí pé àwọn tí wọ́n padà kábàámọ̀ wọ́n tan ara wọn dànù ni iná lọ padà di àbámọ̀ fún wa. zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one Wàlékún sálám Ahmedullah Abarakatu. Orúkọ yẹn àti ìdá dídò. Nàà ẹjẹ bá agbọ́n òkè ìbéèrè yín o. Ẹ tún ṣe mi gbọ́ yín o. Mo ti gbọ́ ẹ̀ màá náà ẹ wá fẹ́ ṣe kí ni. ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ náà kù ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ náà. bàbá yín ti kú ẹ wá fẹ́ ṣe kí ni. bàbá yín ti kú náà. ojú ọ̀pọ̀ yẹn ò jáde dáadáa. náà zero eight zero two four four eight one four four one. واستترق نعم plus two three four eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one zero zero two four four eight one four four one now that's all right though

alhamdulilayi nígbà tó ṣe pé àlùwàlá ti ń bàjẹ́ kó tó di pé sọlá ti parí ẹ̀ẹ́ni ládàá pẹ̀ sí sọlá ti yàn ẹ̀ẹ́ni ládàá rẹ̀ rárá ẹ̀tún sọlá ti bẹ̀rẹ̀ ní nísì. ẹ bá láǹfààní láti darapọ̀ mọ́ àwọn èèyàn míì táwọn bá tún ṣe sọlá ti ń jàmá lẹ́yìn ìgbà tán ti parí jàmá alákọ̀ọ́kọ́ ìgbà náà la máa sọ pé ẹni ládàá eléyìí tánàbí sallallahu alaihi wasallam ní sọlá ti jàmá ó fi lọ́lá ju sọ láti dáadáa sí lọ. Thank you. nínú ọ̀gbà náà bàbá alhamdulillah bàbá bàbá rẹ̀ tó bá láyé ó ti kú kánàbí tó pé dàgbà ó wà kékeré iná ni bàbá bàbá náà ti kú ní wípé ẹ̀gbọ́n bàbá ànábì Abu Talib òun náà ń bẹ láyé ó ti gbìyànjú ó dáàbò bo ànábì sallallahu alaihi wasallam lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ àwọn kèfèrí tá ń fẹ́ ṣe kú pa ṣùgbọ́n kò gba Islam bàbá yìí ànábì sì dàgbà ó tó di pé bàbá yìí kú bóòlù ànábì ti ṣe ànábì kọ́ ló sìn àwọn nípa tó ń ṣẹ̀sìn bọ́gí bọ̀ pẹ̀ àwọn náà wọn ò bá wọn sìn nítorí pé wọ́n lọ́ lọ́mọ nínú ìlànà bọ́gí bọ̀ pẹ̀ àwọn òkú tó bá ti lọ́mọ ọmọ rẹ̀ ni ó ṣètò bí wọ́n ṣe sìn ìgbà tí ó di pé wọ́n pọ̀ kú rẹ̀ títí ọmọ aráàlú anábì ní kí aliyu kó gbé bàbá rẹ̀ sí kòtò kó gbé sí kòtò tó bá yẹ pé àwọn ọmọ tí ìyá yẹn bí tí wọ́n ń ṣèbéèrè nípa rẹ̀ àwọn náà kàn gbé sí kòtò ni wọn ò bá ti ṣẹ̀ ìwà ń sìn ya ní ọ̀nà islam ṣé màmá yẹn ṣe islam ẹ rò pé rẹ́ ní islam ẹni tí ò ṣe islam ẹ ṣe lè sọ́ di mùsùlùmí lẹ́yìn ọjọ́ bó ti ṣe fún un jazakumullahu khairan wa ahsana ilaykum tó àní ìdúbà ìlọ ní ọ̀sẹ̀ yìí ó tún pàdé wa ní